ìjọkẹ́ o máa bọ̀ ní gbàgede afẹ́rójú ẹni re àjọkẹ́ balógun òrìǹté máa ń gbẹ́sẹ̀ lọ́kọ̀ ọ̀kan managing director òwú twelve fm ṣé máa bọ̀ lọ́dọ̀ bàbá tóbi ọlọ́mọ ni ìbẹ̀júlẹ̀ kí n lé ọmọ onígi mẹ́ta ìbẹ̀jú ìkànsówó ìkànsoyùn ìkànsó alárí ìbàbà sọ. So ọmọ asokúdowó ọmọ asọ̀sádìyọ̀ tánláta bàtúbù bàbòdù kódò bàbá yín ni ọ̀rì àbí kí n máa bọ̀ níranlẹ̀ ni tápá lè ń pè lálẹ́lu tó wọ̀ya olúbísí ọmọ ẹranko ìyáàyò tápá lè ń pè ọmọ afàmùsèlú ọmọ tùmí kankan bẹ̀rẹ̀ òkàrò òkun tùmí sàṣà kimbere okarosa tumigodogodo babere okarogodo lé anomi iná òpó kàrẹ̀ ìyẹn bara funfun ọba ọkà bara mi ní jọ̀jọ̀ nílé bàbá ẹ̀yìn ni òkú tápà kan ò wù mí ayé tápà ló wù mí ìjọ tápà bá kú wà ní ewéwé tutù wa wà ní wà fara oyin lọ. owó òtútù sọ̀pọ̀ afárá oyin sọ̀wọ́n ta ni ọba ní gbẹ́lẹ̀ lókìdó lálẹ́lu tó wọ̀ya ànàmí ọmọ yọkà ọmọ gbẹ́mígbẹ́mí làṣàgàn ìlú àgbọn gbọ́dọ̀ balẹ̀ nígbàlẹ̀ yàrá gan bí dúdú ọmọ bí dúdú fún wọn ní pupa ọwọ́ àsọdún èyí láyé náà kórè tún jẹ́ kó ṣe tẹ̀mí lágbára elédùnmarè ọba tọ́dá ni ọdọọdún ní láàṣọ lógún lógún ọdọọdún ní rúkóṣù lọ́gbọ̀n lọ́gbọ̀n ọdọọdún lèwe abiyaya sa dọ́ta ọmọ abẹ́ ọbẹ̀ níbẹ̀ sọ àtẹlẹsẹ̀ ń wá bẹ̀ náà wò. àjọkẹ́ sáà máa jó sáà máa yọ̀ sá máa bá wọn ta tí wọ́n tọ́ tọ́lọ́ ń tọ́ èrò ìbàjẹ́ tí wọ́n ń bá rò lọ́kàn wọn o kó tó di lálẹ́ gbogbo ẹ̀yà fò lọ tí ẹ màmá ló ti dára nígbà tó bá bá tẹ̀ dájẹ́ ó ti dára nígbà tó bá bá tẹ̀ dájẹ́ bọ́ bá wa ń gbọ́ láìdé gòòdù aya góòlù bàbá òrùka lóní kí ọ dénú mọ́ kí ọ kára olókù fọmọnìyàn ṣe ọdẹ akéwìlẹ mi já bodò ọ̀rọ̀ ní kànjàkànjà happy birthday to you.